kábíyèsí pé Odùwà ọba tó fi ìmọ̀lẹ̀ gbàjọ bọ́ra kábíyèsí pé Odùwà ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bora mo ní kí ilẹ̀ fi sẹ́. ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bora ọba tó fi ìmọ̀lẹ̀ ṣaṣọ bora. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ Ajaabale tó ti dòde o lórí Fresh FM tó káàkiri àgbáyé. Oyè lórí Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tà mí sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ojúmọmọ múlẹ́rọ̀ ti múlẹ́rọ̀ mọ̀ kọ́. ọkàn mi sì sọ bẹ́ẹ̀ ọkàn mi sì sọ bẹ́ẹ̀ nígbà tí wà ní Abẹ́òkúta lánàá ah. tó pé o gbẹ̀nu tán ọkàn mi tí wọ́n sọ bẹ́ẹ̀ láàárọ̀ mo kọ́ fẹ́ sọ fún ọ pé ajá balẹ̀ la fẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó tiẹ̀ dá tọ́jọ́ múlẹ́rọ̀ tá a ṣẹ̀ sọ̀kalẹ̀ ń bẹ́ẹ̀ tó ṣe torí bí ọ̀rọ̀ múlẹ́rọ̀ yìí bí ọ̀rọ̀ múlẹ́rọ̀ yìí ń bá mi lọ báyọ̀ wà fẹ́ yé mi náà. tí o ṣe tí ọba lé tí ọba lóko ajá balẹ̀ ni hmm, oh. ajá balẹ̀. ok tí n sọ pé àtúpalẹ̀ ìròyìn ọ̀dà kò burú ajá balẹ̀ ìròyìn ẹjẹ́ fáàmì ọ̀pá ọ̀dà <laughs> ajá balẹ̀ mọ̀ ní torí pé adébáyìí la fi mọ̀ bá àpí àyẹ̀yẹ̀ ni mọ̀ ọ́ dùn yàn yóò ti tó bá náà. ara o òun rẹ̀rìn tiẹ̀ ni o iyún ọ̀pá pọ̀ mọ́tọ́dọ̀ rẹ o nǹkan mi nì rẹ̀rìn sí orí pé ń yẹjú ẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láíláí. <laughs> má pẹ̀lú àlejò bá ń wá fẹ́ mi o. kò jẹ́ fi ọrùn orí kò jẹ́ fi ọrùn orí ṣe yẹ̀yẹ́. má fi ọrùn orí ṣe yẹ̀yẹ́ o. láíláí. ajá balẹ̀ ni adélàfi mọba ó ti dé bí ṣe é dé ajá balẹ̀ ìròyìn ìrùkẹ̀rẹ̀ tẹ́ yẹn la fi mọ àwọn ìjòyè ó tún ti kalẹ̀ kà bí ṣe kalẹ̀ kà lójoojúmọ́ ni àjẹ́ àbálẹ̀ ti wá dé o ìró ohun ìpele la fi mọ àwọn olórí tẹ dórí àwọn ìyálóde láàfin tó bá jẹ́ tìròyìn tí ọ̀la sáwọ̀ tí kì í pàkúta lẹ́nu tó jẹ́ wípé gbogbo ohun tí ń lọ láwùjọ iná ni àwa gbé wá kayín mọ́lé láti paṣẹ ìwé ìròyìn tó jáde lójoojúmọ́ ní ilẹ̀ wa tí tòní òtún tẹ̀tì mẹ́rin ló tún bá wa wá Saturday Tribune wá Saturday Vanguard wá Saturday Punch wá Saturday Sun wá tó àkójúmọ́ àkójúmọ́ máa kó ojú màmá akó àtàná akó ayárùn bọ̀dá láàyè àwa yín ta jítò ní láàjì tọ̀lá láṣẹ elédùà o torí ohun gbogbo ká máa fi lé olúwa lọ́wọ́ ẹnìkankan wa ò ní ṣaláìsí fúnra wọn tó bá a ṣe ṣe orí àtọrùn asọ̀kalẹ̀ atúmọ̀kẹ́gùn ní tere Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ mọ̀mí o mọ̀mí jp ká máa jẹ́sẹ̀ oríran wa ni ọ̀bá nù. ajá balẹ̀ ìròyìn tó ti balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ ìkànnì fresh òkun tó ti dé ọba àwọn omi ọ̀sàlẹ̀gbẹ̀rẹ́ balẹ̀ àwọn odò ọ̀kín tún ti dé aláràbarẹ̀ wọ ẹyẹ ó tún gbòde láwùjọ gbogbo ẹyẹ lóko a jẹ́ pé gẹ́gẹ́ bí ìṣe wa lọ́jọ́jọ́ àbámẹ́ta sátidé àtúntì dé o gẹ́gẹ́ bí ìṣe wa bá méje bá ti rókògó lórí afẹ́fẹ́ ìkànnì fresh ẹ ti mọ̀ wípé ìròyìn àjá àbalẹ̀ ló máa ń gà tẹ̀tò ní òtẹ̀tì lẹ́ni tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé kọ́ba òkè kó jẹ́ kí gbogbo àbá rere tá a bá ní kó jẹ́ kó wá sí ìmúṣẹ o òní lọ́jọ́ karùn-ún nínú oṣù keje ọdún twenty twenty two akí gbogbo ayé akí gbogbo èèyàn akọkùnrin akóbìnrin akí ọmọdé akí àgbàlagbà gbogbo tó ń ga tó ń bẹ̀rẹ̀ lóde lẹ̀ yìí etí gbogbo tó ń gbọ́ wá gbogbo yín la kí o láì dẹ́nìkan ṣe Waheed Akíntayọ̀ lórúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ṣèjìkò mi ṣèjìkò rà rẹ̀ òun la fi kíní ọ̀hún ṣe torí pé ìwé ìròyìn Saturday Punch àti ìwé ìròyìn Saturday Sun oníbẹ̀ lákàtà tèmi. bó ṣe jẹ́ náà nìyẹn lágbo òṣèlú ìròyìn pọ̀ ńlẹ̀ ló ní ọ̀rọ̀ ètò ìlera ètò ààbò ètò ẹ̀kọ́ nǹkan amáyédẹrùn lẹ́wà nàìjíríà gbogbo ẹ̀ ló kún fọ́fọ́ ìta gbangba àárín gbogbo àti ẹ̀kúlé àwọn ìwé ìròyìn gbogbo tá a kó wá sóde ní gbogbo ẹ̀ ló sẹ́lẹ̀ńkẹ́jọ síbẹ̀ ẹ jẹ́ ń gbàgbọ́ òṣèlú wọlé láti ìta gbangba ìwé ìròyìn ti Saturday Tribune wọ́n máa ń wí fún ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Jonathan àwọn ẹgbẹ́ kan pé bàbá ẹ lọ́ọ́ rèé darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC kẹ́ ẹ lè díje dupò ààrẹ lọ́dún 2023 àwọn ẹgbẹ́ wo ni àfikádẹ́nu ìwé ìròyìn Saturday Tribune. ìròyìn tó ní í ṣe pẹ̀lú ti agbo òṣèlú ṣébáṣébá lókun sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà eléyìí tá a kó wáde láàárọ̀ nínú ìwé ìròyìn Saturday Punch ìròyìn tí wọ́n fi sọ̀dọ́ gàdàgbà gàdàgbà sójúde ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú náà ni o wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC eléyìí tínú ń bí òun náà ni wọ́n ti pé lásìkò yìí iwájú ilé ẹjọ́ ibẹ̀ náà ni àwọn ó gbé ìbínú àwọn lọ wọ́n nítorí bá méjì kọ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní wọn ò ṣe dọ́gba gàdàgbà gàdàgbà ó ní wọ́n fi ròyìn yẹn sọ̀dọ̀ sójúde ìwé ìròyìn Saturday Punch ó sì gbọ́mọpọ̀n àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bàbá tí ń tẹ̀wájú láàárọ̀ ajá balẹ̀ ròyìn yóò já sí yín létí. ajá balẹ̀ ròyìn ń já sí létí torí pé àwa ò ní wararo àní rẹpẹtẹ àní dáín lágara débi tá a fi àkókò ṣòfò ìta gbangba àwọn ìròyìn ti Sunday Tribune náà ni mo ṣì wà torí pé ìròyìn ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń èmú tójú mi kúrò ń bẹ̀ tán ní ìtòní ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ òṣèlú náà ni o ètò ìdìbò gbogbo ẹ̀rí ní ìpínlẹ̀ Kebbi wọ́n pe àjọ elétò ìdìbò bẹ̀ wọ́n ti ní àwọn ògbàmọ́ o fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tí wọ́n fẹ́ díje dupò sí àwọn ipò kọ̀ọ̀kan ní ipò ìjọba àbílẹ̀ ńbẹ̀ kí á lọ́fàá ìbéèrè nìyẹn ìdáhùn rẹ̀ ó di rẹ̀rẹ̀ mú lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Tribune. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC àti ìròyìn òṣèlú ó ṣẹ́kù kò tí ì tán wọ́n ní láti ìpínlẹ̀ Ògùn àwọn igun eléyìí tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún Ìbíkúnlé Amósò gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀hún tó tún jẹ́ ọ̀kan lára àwọn sẹ́nẹ́tọ̀ tìlú dìbò yàn láti ìpínlẹ̀ Ògùn wọ́n pé àwọn làwọn lẹ́gbẹ́ òṣèlú APC o wọ́n ní ó sì dájú gbangba tó àdá wípé bọ́bá di ọdún 2023 àwọn ó jáwé olúborí ní àtàwọn ṣẹ̀wárí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹni tí í ṣe alága tẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kano tí wọ́n kọ̀ tí wọ́n ò búra fún ọ̀rọ̀ mọ̀ ti jáde látẹnu ẹni tí í ṣe akọ̀wé ẹgbẹ́ ó pé bí ọ̀bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmọ́lù hmm. ìdí eléyìí tó bade bàbá tí ń tẹ̀wájú láàárọ̀ ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lójúwé kẹrin nínú ìwé ìròyìn Saturday Punch bákan náà mo tún tajú kan mo rí ìròyìn kan lágbo òṣèlú náà ní ojúwé kẹjọ ó ní wọ́n pàtẹ rẹ̀ sí nínú ìwé ìròyìn Saturday Punch níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn tí wọ́n jẹ́ gómìnà tìlú dìbò yàn mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn alága fẹ́gbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ọgbọ̀n wọ́n ní ni wọ́n ń ṣàtìlẹ́yìn fún èròǹgbà Tinubu láti díje dupò àrí orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 Jibrin ló sọ̀rọ̀ ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ ajá balẹ̀ ìròyìn ni ó já sí yín létí bàbá tí ń tẹ̀wájú. ajá balẹ̀ ìròyìn ń já sí yín létí náà ló sì tó mímí gbéra ńlẹ̀ tí mi balẹ̀ bàgẹ̀ sójú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Vanguard ni o ìròyìn ọ̀hún ò ṣàìká nǹkan o ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Tribune ẹ̀wẹ̀ ẹ̀rí bí ẹgbẹ́ afẹ́nifẹ́re wọ́n mọ̀ ń lọ́gun tó sí etígbọ̀ ìjọba àpapọ̀ wọ́n pe ẹyẹ máa pariwo ẹnu òṣè ariwo lásán kọ́ ni mísíkì gbogbo àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn tí ń domi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà arúgbùdùgbàdà bíi mẹ́rin ó dín ní ọgọ́rùn-ún tẹ́ ẹ̀ ti wọ́n wà ńlẹ̀ ẹ kéde ẹ̀ síta ariwo lásán kọ́ ni mísíkì ẹjá dojú ìwé kẹrin tó ń ti ìkarùn-ún ìwé ti ta kọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn Saturday Sun tó jáde fún tòní ọ̀rọ̀ jáde o látẹnu wọn ní sẹ́ẹ̀rí lọ́dún 2023 wọn ní ọ̀wọ́ àwọn tí wọ́n bá jẹ́ ọ̀tá orílẹ̀ wa Nàìjíríà nìkan ni wọ́n lè tako kí ẹ̀yà Ìgbò kó fàrí orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ o ṣùgbọ́n ẹni tí kì í bá ṣe ọ̀tá Nàìjíríà wọ́n ní yóò ṣàtìlẹ́yìn fún kí èèyàn láti ẹ̀yà Ìgbò kó di olórí orílẹ̀-èdè Nàìjíríà ìyún ń bẹ lójúwe ọgbọ̀n nínú ìwé ìròyìn Saturday Sun bákan náà lójúwe kẹrìnléní ogún bẹ̀ ibẹ̀ lọ̀rọ̀ mọ̀ gbé jáde látẹnu ẹnìkan tí wọ́n pè ní Ọ̀kábà tó fi mẹ́ẹ̀ni tí í ṣe adarí fún àwọn èèyàn láti ẹ̀yà ìjọ wọn ní ẹ̀wò láìsí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àtúntò orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n láwọn ò ní í já mi níbi ìbéèrè àwọn o wípé kí ẹ̀yà ìjọ káwọn náà yà kúrò lára orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn Saturday Sun jábọ̀ rẹ̀ ojú ìwé kẹrin ó lé ní ogún ibẹ̀ ni wọ́n pàtẹ́rù yẹn sí. ọ fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó dojú ìwé kẹfà nínú ìwé ìròyìn ti Saturday Vanguard tòní wọ́n pe àwọn gómìnà gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nílẹ̀ yìí tẹ̀ dórí àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ ọ̀hún àwọn mọ̀jì ọ̀bàjẹ́ wọ́n mọ̀ ti wà lórí wípé àní ẹjẹ́ adífẹ́ kámẹ́ni fábámú o kámẹ́ni tí fábà sọ pé káfi lérí àpèrè láti díje dupò ààrẹ lọ́dún 2023 kò bá rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan lè là lẹ́nì kankan lọ́wọ́ ọ̀rọ̀ wọn ti fẹ́ mọ̀ ṣe bí ọ̀rọ̀ báyìí ń ta kura wọn ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Saturday Vanguard ló wà. ajá balẹ̀ ìròyìn ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wà àwọn eléyìí tí wọ́n gbé karí gẹ́gẹ́ bí àgbérògbésọ àwọn àkòrí tí wọ́n pàtẹ́ òun là ń jù sí yín lọ́kọ̀ọ̀kẹ́ ìjẹ̀jọ̀rọ̀ jáde o látẹnu ẹni tó ti fi gbà kan rí jẹ́ agbẹnusọ fún ikọ̀ tó polongo ìbò fún Àtíkù Abubakar gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà afẹ́gbọ́à ó pé ó yẹ kó ti rẹ Àtíkù ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn rẹ̀ o tí Àtíkù tó ti ń fojú sùn kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí èròǹgbà rẹ̀ tí ò tí ì wá sí ìmúṣẹ ó yẹ kó ti rẹ̀ ẹ́ ojú ìwé ogún nínú ìwé ìròyìn Saturday Punch ò ní wọ́n ti jábọ̀ ròyìn ẹ̀. ẹ jẹ́ ń jẹ́ iṣẹ́ ti Fẹ́mi Adésínà ẹni tí ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn tó ń ti ètò gbogbo tó ń jáde sórí afẹ́fẹ́ fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà muhammadu buhari ọ̀gbẹ́ni fẹ́mi adésínà wípé bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ àparí ẹ̀ o wípé ààrẹ ọlọ́wọ́ sí kí akoto tí owó ń rogún sí ní tọ́jọ́ pé àpò àsùnwọ̀n ìjọba àpapọ̀ kọ́ mọ̀ ọgbẹ́ fúrúfúrú káàkan ọmọ tọwọ́ bọ̀ wọ́n mọ̀ wá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n mọ̀ kọ́wọ́ bẹ̀mí kọ́ mọ̀ aṣọ ní mọ̀nàmọ̀nàmù yankare ààrẹ ọ̀lọ́wọ́ sí o bíjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àparí ẹ̀ ntọ́dé tẹ́ ẹ wí gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn ti Saturday Vanguard ní ti jẹ́sẹ̀ yẹn. kó tó di pé akọjá lọ sí ojú ọjà ẹja tó já sí i lára àwọn àkòrí ìròyìn míì ta gan ni rẹ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní àwọn igun kan eléyìí tí wọ́n fara mọ́ àrẹ́gbẹ́ṣọlá nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ àwọn wọ́n ní oyetola ní ṣàtìlẹ́yìn fún o torí pé kò tẹ́tí gbọ́ nǹkan kan tó ní í ṣe pẹ̀lú àwíjàre láti igun tàwọn náà lórí àwọn àdàlúrú kan eléyìí tí wọ́n kọlù wọ́n ìyún ń bẹ lójú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Saturday Punch bákan náà ọ̀rọ̀ jáde látẹnu Ayọ̀délé Fáyóṣe gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ èkìtì ó ní ẹ wò ó àkàrà wọ̀n pàtẹ́ rí yẹn ọlákápọ̀ ẹ̀kọ́ gìrì o mm. ó ní èmi nìkan ni mo lè kápá Tinubu bẹ́gbẹ́ òṣèlú PDP bí wọ́n bá fà mí kalẹ̀ wọ́n fẹ̀yìn Tinubu jalẹ̀ bí wọ́n bá fa òun náà kalẹ̀ gẹ́gẹ́ bí adíje dupò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú APC Fáyọ̀ṣe ńlọ́sọ ìwé ìròyìn Saturday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹsàn-án ó ní wọ́n pàtẹ́ròyìn ẹ̀ sí. ara ń tàn wínú orí o lórí ètò tá a pè mú lérò tí mi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan hmm. tí bàbá òbí kọ̀mọ́ndà kọrin torí pé sùúrù la fi sọkọ obìnrin ó pé àgbà tó bá ní sùúrù ohun gbogbo lónìí ọ̀rọ̀ kọ ìyàwó kan hmm. lójú ìwé keje ìwé ìròyìn ti Saturday Vanguard kí wọn ẹ̀ bá àfẹ́ fi sùkúrú aró tẹ ìdáná sun ìyàwó ẹ̀ nípínlẹ̀ Ondo ọgbẹnutan hmm. tọwọnú àjà àbálẹ. àti ẹ̀wà mọ̀ ń tá a ṣe tá a fi káyọ̀ náà já ẹni ó tún ní sùúrù wọn ní sùúrù rẹ̀ ó tó ti pọ̀ lápọ̀jù kọ́lọ́hún ṣàṣàánú wa ọlọ́mọjà àṣìnúbí ẹjẹ́ àtọ́ tààràtà kọjá lọ sójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Saturday Punch wọ́n ní ààbò tó gbópọn òun náà ni ọmọ fìdímúlẹ̀ lásìkò eléyìí tí wọ́n ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún lórí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí sónẹ́kàn wọ́n ní Ọ̀ṣínbàjò Jonathan Gowan àtàwọn gómìnà tó fi mọ́ àwọn ìkànnlú míì gbogbo wọn òun náà ni wọ́n wọlé kanlẹ̀ o síbi tí wọ́n ti lọ rèé ṣe ẹ̀yẹ ìkẹyìn fún olórí orílẹ̀-èdè nàìjíríà nígbà kan rí ọ̀hún ìyún bẹ lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ yìí. ó tó di pé àmọ́ rojú ọjà jẹ́ iṣẹ́ ti àwọn tí wọ́n jẹ́ èèyàn mẹ̀sàn kan lágbo òṣèlú orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC wọ́n pé à kọ̀mọ̀ sí wàhálà kankan láàrin Tinubu àtọ̀sínbàjò ṣe lórí ikó lè dáa àwọn wa wá ni ojúwé kẹjọ ìwé ìròyìn ti Saturday Vanguard lẹ́tí máa mọ bó ṣe ń lọ. owó kan tí wọ́n ní wọ́n yà sọ́tọ̀ láti fi gba àwọn constables iṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà owó ọ̀hún jẹ́ bílíọ̀nù méjì ó dín ní ogún náírà eighteen billion naira wọ́n ló ti pín iléeṣẹ́ ọlọ́pàá yẹlẹyẹlẹ àti ẹ̀ka eléyìí tó jẹ́ ti àjọ tó ń bójútó ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀rọ̀ ń jáde o láti bẹ̀ẹ́ ọ̀rọ̀ tí ń jáde yẹn bá a bá ti ń tẹ̀wájú lórí ìròyìn àjàbalẹ̀ láàárọ̀ yìí ẹ lórí ọ̀fẹ́ láti gbọ́ lórí ìròyìn eléyìí tó ní í ṣe pẹ̀lú ti ẹ̀ka ètò ìlera wọ́n ní ìjẹ́ jẹ́mọ̀ wípé àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ tá a mọ̀ sí lassa fever wọ́n ní èèyàn ogójì ló gba ẹ̀mí rẹ̀ nínú oṣù àkọ́kọ́ kódà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní òǹkà èèyàn eléyìí ti ṣe okòólélọ́ọ̀ọ́dúnrún àti mẹ́rin three hundred and twenty-four wọ́n ní three hundred and twenty-four yìí ohun tó làwọn èèyàn tí wọ́n ti fara káásá àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ ní tuntun tuntun àjọ eléyìí tó ń rí sí dídènà ìtànkálẹ̀ àrùn nílẹ̀ wa nàìjíríà tá a mọ̀ sí NCDC àwọn ni wọ́n jábọ̀ ròyìn ńbẹ lójú ìwé kẹsàn-án ó sàn títí di ojú ìwé kẹwàá nínú ìwé ìròyìn Saturday Punch ìwé ìròyìn Saturday Sun àwọn náà jábọ̀ rẹ̀ bí ó ṣe mm. ẹ̀já kọjá lọ sójú ọjà kágbégbá àjẹkárí bá a bá lọ tá a bá padà dé lójú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ níkànnì fresh one zero five dot nine ilé orin challenge ńbàdàn òun lẹ́ẹ̀tì bá wà ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ ṣe bàbá ẹlẹ́rù ni. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwá ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ k karùn-ún ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwasu among others for inquiries please visit Ufit fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call 0706 seven zero six three three seven seven seven ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa ń bẹ̀ ni. Oyo State Internal Revenue Service, on behalf of the Oyo State government, appreciating the patriotic taxpayers and business owners of the state for playing a good role in the development of the state by paying your taxes and other levies that keep the state moving forward. Oyo State Internal Revenue Service is currently distributing Harmonized Pay, and you were urged to come for it for launch relay. The Harmonized Pay will eliminate multiple taxation and multiple bills from different ministries and also allows for proper planning of annual taxes kindly come over to room 46, Revenue House, Agodi Secretariat for needful on time. Get your stamp duty also at any of our stamp duty offices across the state to make your document valid. All payments must be made to government designated banks or alternative payment channels authorized by the state government. For more information, call 080 7728 4519 or 080 3344 8865. Omete Pay your tax. tí pọ́ǹpì onílẹ̀ tá a ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà. ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé. àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà. ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn. ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì àfisọ̀t lọ́nà àkànlélówà one ninety nine thousand náírà péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ tó wẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand náírà ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́ ń retí ti dé àti ìbàdàn àti ìdẹ́sí pọ́ǹpì concept developer that cares. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn oṣù nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlé ìdè yẹn máa já pàtì this is the promise of the most high God for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction hot on friday eighteen February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kehinde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá reta kaiti. ti ó ti dàwátì jésù dúró de ọ. ó wà ń bẹ̀ extra bọ́jọ́ba yọ akárí ayé ó wà ń bẹ̀ extra àlàkalẹ̀ gbòó ní tòṣùmarì ó wà ń bẹ̀ extra ti dé ti ìtẹ̀yẹ sórí ìkànnì alárààgbà yìí dá fresh one oh five point nine fm ìbàdàn ó wà ń bẹ̀ extra ètò amilẹ̀ tìtì tẹ́ máa gbádùn látàsìkò yìí lọ lórí Fresh FM nìbàdàn ní gbogbo ọjọ́ àlàmísì Thursday ní dédé aago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ni Abímbọ́lá Òjó àtàwọn ikọ̀ rẹ̀ lára àwọn tẹ́ máa bá pàdé lórí ètò ọ̀rọ̀ nípa bá a ṣe lè mú di àríyá wa dùn ní wẹ̀lẹ̀mú wẹ̀lẹ̀mú party matter lifestyle fashion and entertainment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà láti tún máa gbàlejò àwọn gbajúgbajà amódedùn bíi olórin ńláńlá masters of ceremonies comedians event organizers fashion experts event photographers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́yìn náà wá rí i pé ó ti zẹ̀ pẹ̀lú Abímbọ́lá Òjó lórí ètò ó wà ń bẹ̀ extra ní gbogbo ọjọ́ Thursday iléeṣẹ́ Africa Integrated Communications Limited tóní TV Africana ló package yẹ fún àlàyé lórí ohunkóhun tá a lè jọ ṣe lórí ètò ẹ zero eight zero six four three zero four four seven seven three ó wà ń bẹ̀ extra ètò tó pẹpẹ ni ìrìn àjò ọdún kọkànlélógún sí ti wá tọpẹ́ ó yẹ ẹjẹ àjọ dámúso ìgbìmọ̀ aláṣẹ sip microfinance institute ló ń lọ́gun ayẹyẹ ọdún kọkànlélógún tó dáyé lábẹ́ olùdásílẹ̀ dr olatunde ọládòkun jp ẹni tó láfojúsùn ìran rere fọ́jọ́ ọ̀la látọdún kọkànlélógún tá a ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ló ti jàǹfààní ẹ̀ lọ rẹpẹtẹ ọ̀kẹ́ àìmọye ló tún jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí látàrí oríṣiríṣi ètò tí sayé ẹni dọ̀tun ètò owó ìrànlọ́wọ́ fáwọn oníṣòwò ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára àtìlẹ́yìn fẹ́tọ́ ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ àtàwọn ọmọ ẹgbẹ́ pátápátá. ọjọ́ wednesday february nine la ó péjọ pọ̀ kọrin ọpẹ́. tá a fìyìn fẹ́lẹ́dùmarè ní international conference center tó wà ní ui second gate ìbàdàn. láago mẹ́wàá òwúrọ̀ aṣọ àǹkárá tá a customize ní visa tá a fi wọlé seven thousand naira péré lówó ẹ̀. fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight zero two three four one four three seven seven tàbí zero eight zero three four nine eight eight eight eight three. àjọ̀dún àjọ̀dún ọdún kọkànlélógún sí microfinance institute ẹ jẹ́ ká jọ ṣe no Valentine's Special. This Satire Media Group presents Couples Dinner on February 14, 2022 at the International Conference Center, UI Ibadan by 3 p.m. Ticket is 50,000 naira per couple. Why singles are to mingle with 25,000 naira. Come and meet Dr. Olufunke Adetuberu, Mama She Matters, Dr. Yinka Yefele, Ademola Babalola, Wuli Agbani, host of others. Interested couples and singles are to pay into the first bank account number 20399 For Further inquiries, call or text via WhatsApp to 08037268102 or 09030670325. Limited spaces are available. Màmá bàbá orí tá a fi ṣèwé ṣì wà ń bẹ̀ bàǹbàǹ. Bọ̀bọ́ mi, ìwọ náà mú bèbí ẹ̀ dání. Kẹ̀jọ̀ wá flenjọ̀ láyàjọ́ lólùfẹ́. Side attractions include talk on marriage, home and relationship, music, dance, comedy and business connection. Proudly sponsored by Fresh FM 105.9, University of Ibadan and Pacesetter News. This couple's dinner is strictly for adults. Come, let's wine and dine together. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ̀ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr MMM. Àlàbí ọjọ́ ẹ̀ máa Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrè ààbò tó péye ń bẹ ọyẹ́ rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Anchor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five. Jesus Liberation Festival twenty twenty two. oṣù yìí tó ìbànújẹ́ ẹkún àlákàlà àti gbèsè yìí tó. ẹ tú u sílẹ̀ ẹ sì jẹ́ kí ó máa lọ iṣẹ́ ránṣẹ́ Let Go World Outreach ló ti gbé ìsọjí ẹ̀rì mọ̀kẹ́ndì àyàmọ́ lọ́jọ́ méje kan kalẹ̀ tí a pe àkórí rẹ̀ ní losing man let him go ẹ tú u sílẹ̀ ẹ sì jẹ́ kí ó máa lọ ìsọjí náà yóò wáyé ní ọjà àná yóò kí àgbèjẹ gbígbó ìpínlẹ̀ Ògùn láti ọjọ́ Sunday ọjọ́ kẹfà sixth títí di Saturday ọjọ́ kejìlá twelfth oṣù kejì ọdún twenty twenty two yìí ní dédé agogo márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ kò tán síbẹ̀ o ìpàdé àdúrà ìtúsílẹ̀ kúrò nínú ìdè májẹ̀mú ikú àti ọkọ̀ ọ̀run yóò tún máa wáyé ní àràárọ̀ láti ọjọ́ monday seventh títí di saturday twelfth ní ilé ìjọsìn amasin grace fire assembly tó wà ní àwà òkè àgbòjẹ̀bú igbó ní déédéé agogo méje òwúrọ̀ ojoojúmọ́ ọlọ́run ti pín pàṣẹ iná àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́wọ́ tí wọn yóò sì máa kó gbogun ayé rẹ̀ ní wàrà ṣíṣà àwọn bíi evangelist joshua idowu pastor emo odutayo evangelist ṣẹ́gun adéjùmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wá gba ìbùkún tìrẹ jésù ní olúwa ajá balẹ̀ ajá balẹ̀. tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ tó bá jẹ́ tìròyìn ajá balẹ̀ nílé orin tiwa ń bí challenge nílùú ìbàdàn eléyìí ti ṣe ìkànnì fresh one zero five point nine ẹ jẹ́ á máa fún yín ní tuntun tuntun tọ́ra àti ṣígèlè òun fìlà káwá mọ̀ bó aṣọ lára àwọn ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì ní ọ̀bálẹ́jọ́ nu ẹ mọ̀ kó àmójúbà orí àtọrun o tó ń tìwé ìròyìn mẹ́rin tá a kó wá sójú agbo láti ìta gbangba àwọn ìròyìn ti Nigeria Tribune eléyìí ti ṣe Saturday Tribune tòní ibẹ̀ ni ìròyìn tá a pè ní ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú ti gbéra tọ́já pé ojú ìwé kẹfà ń bẹ̀ ńlọ́wọ́ abalẹ̀ bàgẹ́ sí i tó ń ti àmọ̀ràn tí ń jáde láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ kan sí ẹni ó ti fìgbà kan jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí ni ọ̀mọ̀wé Goodluck Jonathan ẹni tí àwọn ẹgbẹ́ ọ̀hún ti hàn wípé àwọn ò fọ́kù àwọn star o fún ẹnìkankan láti gbọ́ torí pé àwọn ọ̀rá ààyè wòrowòro táwọn ọmọ àwọn èèyàn mọ̀ kọ lórin nípa àwọn ṣùgbọ́n tó bá tó àkókò àwọn yọjú sí bọ̀m̀bọ̀ ayé àwọn ẹgbẹ́ ọ̀hún lólùlù lẹ́wà nílùú Àbújá ibẹ̀ ni wọ́n ti ń fi àrọwà ṣọwọ́ sí ọ̀mọ̀wé Goodluck Jonathan ẹni tí í ṣe ògbóǹtagì ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lẹ́yìn tí wọ́n ní ọ̀sán bàbá ẹ tètè fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ ká ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ká ẹ lè bá aráàyè rọ́wọ́ mú ká ẹ lè bá aráàyè tabíọ́bíọ́ láti díje dupò ààrẹ ní ọdún 2023 nígbà tí wọ́n ń gbẹnu àwọn ẹgbẹ́ ọ̀hún sọ̀rọ̀ ẹni tí í ṣe akọ̀wé wọn tó wípé àwọn ò fowókọ ẹgbẹ́ ọ̀hún léde o torí pé àwọn ò fẹ́ káwọn èèyàn mọ wẹnu sáwọn lára láì tí ì jẹ́ wípé wọ́n gbọ́ kúkú òjò wọ́n mọ̀mọ́ dami inú àgbánù orúkọ eléyìí ní jẹ́ ọ̀gbẹ́ni ìdòwú jìnàdù nígbà tó jẹ́ wípé ní ọjọ́rú Wednesday náà ni wọ́n ń pe àkíyèsí tó ń ti ìmọ̀ràn àwòrán ṣọwọ́ sí ọ̀mọ̀wé Goodluck Jonathan wọ́n pẹ́ ní ilé ẹgbẹ́ òṣèlú ẹ̀yìn eh, People's Democratic Party ti ń bẹ ní ìlú Àbújá ẹni wọ́n ti lọ rèé pé baba sí ìpàdé wípé baba afẹ́yìn a sì mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ọ̀fẹ́ yín dáadáa ṣùgbọ́n pẹ̀lú ibi tí nǹkan ń lọ yìí pẹ̀lú ìwòye àwọn àwọn ẹsẹ̀ ẹgbẹ́ òṣèlú APC o àwọn ẹsẹ̀ ìṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àwọn òsì lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú kankan ṣùgbọ́n àwọn ọ̀fẹ́ kọjá wípé ẹ̀ẹ́ta lùsì ní ọdún 2023 àwọn òsì fẹ́ kẹ́ ẹ mọ̀rọ̀ wọ́ mú àwọn fẹ́ yín wípé irú yín làwọn ń fẹ́ lọ́rọ́yè gẹ́gẹ́ bí ààrẹ ní ọdún 2023 torí pé ńgbà tẹ́ ẹ ṣèlú rẹ kọjá lọ àwọn mọ̀ wípé eku kẹ́bí eku àwọn mọ̀ wípé ẹyẹ kẹ́bí ẹyẹ àwọn mọ̀ wípé ọ̀nìyàn fọ̀n bí ọ̀nìyàn torí bẹ́ẹ̀ ńlá àwọn ṣe tún fẹ̀yìn lóróyè padà ní ètò òṣèlú ọdún 2023 ọ̀gbẹ́ni ìdòwú jìnàdù lọ́wọ́ ní pẹ̀tò tá ẹ bá ti àdárò tá ẹ sì rí wípé ẹ fẹ́ padà sínú ẹgbẹ́ òṣèlú APC láti díje dupò ààrẹ ẹ bá ti wẹ̀yìn báyìí ẹ̀yin àwalẹ̀ rí ẹ sì mọ̀ wípé bíi ké ńlá dùn lẹ́yìn yín ní gbọ̀ngbọ̀n wọn pe bàbá wa pé <clears throat> ṣé n ta ẹ̀ torí ẹ̀ pè mí sípàdé nù ọ̀dà kò burú ẹ̀yin ọ̀rọ̀ yín ọ̀dà kódà ọ̀dà ọ̀run ń dùn ṣùgbọ́n ìǹlẹ̀ tí ìtẹ̀lé ẹjẹ̀ lọ́ọ̀rẹ́ èrò dáadáa àti pé mi tẹ́ẹ̀ tiẹ̀ ń wò gan kò sínú èròǹgbà mi láti sọ pé dandan lápò àkátá kí n jẹ́ ààrẹ lọ́dún twenty twenty three mo gba ẹni ọba ti ṣe èmi náà mo ṣe mo bó ṣe wá rí un ẹjẹ̀ ń gbé lọ síwájú ìmọ̀ràn ọkàn mi n tí ẹ̀mí mi bá sọ n ò bùn yín gbọ́ ṣùgbọ́n mo ti ṣàdéhùn o pé wọ́n fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ torí mu òun ò sì lè ayẹrí ní gangẹrẹ tó lójú ìwé kẹfà ìwé ìròyìn ti Saturday Tribune. ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú òun lèmi náà fi ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ bí aṣọ àkọ́fọ̀ tí kì í ra wọn ṣẹ o ẹ̀já tó tààràtà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Saturday Punch ibẹ̀ ni mo balẹ̀ sí i wọ́n ní àwọn igun eléyìí tí ń bí nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní àwọn ó gbé ẹ̀wọ́nú àwọn kúrò nínú ẹgbẹ́ o àwọn ó sì gbé kọjá lọ síwájú ilé ẹjọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ilé ẹjọ́ ni kó bá wọn yanjú rẹ̀ wọ́n ní kódà àwọn èèyàn tọ́rọ̀ kàn wọ́n fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC o wọ́n ní wọ́n ṣe ojú ilé ẹjọ́ wọ́n ní wọ́n ṣe níṣekúṣe wọ́n dojú ilé ẹjọ́ bolẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ lójú ìwé kẹrin nínú ìwé Saturday Punch tó jáde fún tòní wọ́n ní ọ̀rọ̀ fíagàn fíagàn eléyìí ti ń fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lògbòlògbò lábẹ́lé nílẹ̀ wa nàìjíríà ló lè mọ́jẹ̀rùkún gbàgbé ní kíákíá o pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn igun eléyìí tínú ń bí nínú ẹgbẹ́ òṣèlú náà òun náà ni wọ́n ti la ọ̀rọ̀ mọ́lẹ̀ wọn kéke o tí wọ́n pé lásìkò yìí níwájú ilé ẹjọ́ ibẹ̀ náà ni àwọn ń gbé ẹ̀hónú àwọn lọ o látàrí bó ṣe jẹ́ pé níṣe òun náà ni àwọn aláṣẹ nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n mọ̀ ti gbé ìgbésẹ̀ láti búra fún àwọn alága ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní púpọ̀ lára àwọn igun eléyìí tínú bí nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n nà ká lébù sẹ́gbẹ́ náà wọ́n ní níṣe ó ní wọ́n ṣojú ilé ẹjọ́ báṣubàṣu pẹ̀lú bó ṣe jẹ́ pé wọn ò bẹ́sùbẹ̀gbà lórí àwọn ọ̀rọ̀ gbogbo tí ń bẹ níwájú ilé ẹjọ́ tí wọ́n sì wá tẹ̀síwájú láti búra fún àwọn alága ẹgbẹ́ òṣèlú náà láwọn ìpínlẹ̀ tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní bẹ́gbẹ́ òṣèlú APC bí wọ́n bá fi lè tẹ̀síwájú pẹ̀lú fíagàn fíagàn tí ń fi ẹgbẹ́ òṣèlú náà lògbòlògbò wọ́n ní àfàìmọ̀ kẹgbẹ́ òṣèlú ọ̀hún kọ́ mọ́ wá yabalẹ̀ yíká orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́bọ̀ Thursday ni wọ́n ní ìgbìmọ̀ tó jẹ́ ti fìdí ẹ tí ń túkọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n búra fún àwọn alága ìpínlẹ̀ mẹ́rin ó lé ní ọgbọ̀n yíká orílẹ̀-èdè wa nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APC nílùú àbújá tí ṣe olúlu orílẹ̀-èdè yìí ibẹ̀ lẹni tí ṣe akọ̀wé fún ìgbìmọ̀ àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ nàìjíríà ìyún sẹ́nẹ́tọ̀ John apánudu ẹ̀dẹ̀ wọ́n ní ibẹ̀ náà ló ti búra fún wọn ló kọ ìgbìmọ̀ àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn èèyàn tí wọ́n búra fún ọ̀hún àwọn náà ni wọ́n fojú hàn o láti pàṣẹ ìpàdé ìta gbangba tẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n pè àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí INEC tí wọ́n pé wọ́n tọpinpin rẹ̀ lábẹ́ ìdarí ẹni tí í ṣe alága fún ìgbìmọ̀ fìdí ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tí tún ṣe gómìnà ti ìpínlẹ̀ Yobe iyun maima Mala Buni wọ́n ní látìgbà tí wọ́n sì ti parí ìpàdé eléyìí tí àwọn alága fẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n fi fojú hàn yìí wọ́n ní látìgbà náà òun náà ni ọ̀pọ̀lọpọ̀ aáwọ̀ ló ti súyọ nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì wáá jẹ́ pé torí ìdí èyí òun náà ni wọ́n fi gbé ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ kalẹ̀ o tí wọ́n ní kí wọ́n lọ káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo eléyìí tinú ti ń bí wọn kí wọ́n ó sì rí dájú pé wọ́n pẹ̀tùsáwọ̀ eléyìí ti ń fi ẹgbẹ́ òṣèlú náà lògbòlògbò wọ́n ní àwọn ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ ọ̀hún ó ní wọ́n gbé kalẹ̀ tí wọ́n sì pé kí ẹni tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Nasarawa sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu kọ́mọ léwájú wọn wọ́n níṣẹ́ wá rí ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ òun eléyìí tí wọ́n gbé iṣẹ́ lé lọ́wọ́ wọ́n ní àwọn ìgbìmọ̀ òun náà ni wọ́n mọ̀ kùnà nínú iṣẹ́ ilé tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n gbélé wọn lọ́wọ́ wọ́n nítorí pé púpọ̀ lára àwọn ìpínlẹ̀ tí wọ́n pé kí wọ́n ṣiṣẹ́ lọ láti lọ rèé pẹ̀tùsáwọ̀ ńbẹ̀ wọ́n ní bí nǹkan ṣe wà tẹ́lẹ̀ òun náà ló sì wà títí dàsìkò yìí o tó sì wáá jẹ́ pé ìpàdé gbogbogbò ìpàdé àjọ ńlá tẹgbẹ́ òṣèlú APC níbi tí wọ́n ti yan àwọn olóyè tuntun tí wọ́n mọ̀ tukọ̀ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú ọ̀hún nílẹ̀ wa nàìjíríà wọ́n ní náà lọ́mọ̀ tí ń súnmọ́lé tó sì jẹ́ pé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù tá a wà yí gangan òun náà ni ọjọ́ tí wọ́n ti kéde pé yọ̀mọ̀ wáyé o wọ́n ní nígbà tí ń sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ thursday nílùú àbújá tí ṣe olúlu orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tí ń gbẹnu sọ fún ikọ̀ ẹgbẹ́ òṣèlú apc eléyìí tí wọ́n ṣàtìlẹ́yìn fún kabiru marafa wọ́n ní Alhaji Bello Maradun òun náà ni ó ṣe ní àlàyé pé ẹ wò ó bó ṣe jẹ́ pé igun ti Bello Matawalle ó ní ẹgbẹ́ òṣèlú APC lólùlù orílẹ̀-èdè wa Nàìjíríà àti lápapọ̀ lórílẹ̀-èdè yìí ni wọ́n pé àwọn dámọ̀ gẹ́gẹ́ bí igun tí òfin tó fìdí rẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ Samfara ó ní ẹ wò ó ó lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún kó túká yanga o ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan òun rí ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá yín àgbàdo sẹ́yìn gbani wọ́n ní Maradona tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun fẹ́ rọ gbogbo àwọn tọ́rọ̀ kàn ní o nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní torí pé ayẹyẹ ìbúra eléyìí tí wọ́n ṣe fún àwọn alága ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ mẹ́rin ó lé ní ọgbọ̀n tí ń bẹ yíká orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wò ó bí wọn ò bá tètè wá wọ̀rọ̀ láti fi ṣàdá kí wọn ó sì sa gbogbo ipá wọn kí wọn wá gbogbo ọ̀nà láti wá gbò dẹ́kun sọ̀rọ̀ fíagànfíagàn tí ń fi ẹgbẹ́ òṣèlú ọ̀hún lógbòlògbò ó ní àfàìmọ̀ àfàìmọ̀ kíni ẹ lọ rèé kà yòókù délẹ̀ lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Saturday Punch eléyìí tó jáde fún tòní. bó ṣe ń lọ ẹjẹ́ máa tẹ̀lé ẹjẹ́ ń gbé bọ́dì wá balẹ̀ bàgẹ́ sójú ìwé kẹrin inú ìwé ìròyìn ti Saturday Tribune ni níbi tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ń sọ fún ìjọba àpapọ̀ pẹ́nu ọ̀mọ̀ṣẹ́ o wọ́n ní ariwo lásán mọ̀kọ́ ni mísíkì o èwo làbùrọ̀ máa jan bla ẹnu máa jan wípé ẹ̀yin ẹ̀yin o ẹ ti rí àwọn ọ̀daràn ẹyẹ tí mo sàn tí wọ́n jábà bá àṣàlẹ̀ agbọ́dẹ̀gbà tí wọ́n ń ṣe agbátẹrù àwọn oníwà mọ̀nàfìkì àwọn oníwà mọ̀kàrúrù tí wọ́n ń dọmi àlàáfíà orílẹ̀-èdè wa nàìjíríà arú gbùdùgbàdà ẹ pé ẹ ti rí bíi mẹ́rin ó dín ní ọgọ́rùn-ún ní inú wọn kí wọ́n á lóde tẹ̀ kéde wọn síta tẹ̀ wá ń fi àkókò ṣòfò bẹ́gbẹ́ afẹ́nifẹ́re bí wọ́n ṣe mú wá bí ìbéèrè nu fún ìjọba àpapọ̀ amúmírí lójú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Tribune ọkà báyìí wípé ẹgbẹ́ afẹ́nifẹ́re lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n fi ọ̀rọ̀ náà sí ẹnu ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ wọn ọ̀hún torúkọ ti ẹni ọ̀hún jẹ́ comrade Jàre Àjàyí níbi ìfèsìsí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìsọ̀rọ̀ ngbèsì ìsúnkú sí ìgbésẹ̀ gangan eléyìí tí ó jáde láti ẹnu ẹni tí í ṣe mínísítà fún ètò ìròyìn tó ń ti àṣà nílẹ̀ wa Nàìjíríà tó kọ wọn jẹ́ Alhaji Lai Muhammed wọ́n pé bàbá wípé <clears throat> ìjọba àpapọ̀ káàárẹ̀ òun ò sì dáa lé tọ́ba jẹ́ ti pé àwọn oníwà mọ̀nàfìkì tí wọ́n domi àlàáfíà ìlú rúgbùdùgbàdà ni ẹni ẹ̀jẹ̀ ta ẹ̀rin àrùn ó ti di mẹ́rin ó dín ní ọgọ́rùn-ún báyìí tí ó ti jẹ́ pé ọkọ̀ wọn ti jẹ́ àkọọ́lẹ̀ táwọn sì ti ṣe ọ̀fíntótó wípé àwọn gangan ni wọ́n wà nídìí orò tóró fi ń ké fún ìwà àbàjẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n ń gbé owó tùlù kalẹ̀ fún àwọn àwọn ọ̀daràn ẹyẹ tí mu sàn láti máa fira àwọn nǹkan jagun ìdáráàlú lóró wọ ìlú ní kẹ̀tíkẹ̀tí wọ́n péjọba àpapọ̀ wọ́n pe àwọn ti káfíń wọn wọ́n pe ńgbà tí mínísítà fún ọ̀rọ̀ ètò ìròyìn ohun àṣà wa kéde bẹ́ẹ̀ ẹlẹgbẹ́ afẹ́nirẹ́fẹ́rẹ́ wa pe àhín kí wọ́n á ní àǹdá yín dúró tẹ́ẹ̀ fi lè káàkọ́ àwọn tẹ́ẹ̀ wí ọ̀hún kẹ́ ẹ jẹ́ kí gbogbo ara láàyè kí wọ́n mọ àwọn tí ó jẹ́ wípé àwọn gangan ní ẹ̀ ń bẹ nínú gòtí àyí tí wọ́n ń pè ní jíìnì tí wọ́n wá wà nínú ọ̀rá tá à ń pè ní sángírọ̀sì tí wọ́n dàrán borí tí wọ́n wà ń hùwà láabi ẹ̀ka kọ wọn ní ẹnu òṣèǹ ẹgbẹ́ afẹ́nifẹ́re sọ wípé ńgbà wọn bẹ ká kọ tó bí àádọ́ta àwọn èèyàn tí wọn ò tí tó kọ ohun ìjáde síta tàbí tí àwọn náà ní ìwà àbàjẹ́ lọ́kàn láti hù níwà ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn tètè ya abára wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ńgbà tá ẹ̀ bá ti ẹ̀dá akọ ẹnìkíní tá ẹ̀dá akọ ẹnìkejì tá ẹ̀ wá ń pé ẹ̀yin ẹ̀yin o ẹ̀ ti rí ọgbọ̀n ẹ̀ ti rí ọgọ́rùn-ún ẹ̀ ti rí àádọ́ta ẹ̀ ti rí mẹ́rìndínlọ́gọ́rùn-ún wípé ńgbà tí àwọn tí wọ́n pẹ̀lú ọkọ̀ gbogbo ẹgbẹ́ afẹ́nifẹ́re o lórúkọ gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pátápátá tíjọba àpapọ̀ bá mọ̀ pé àwọn ọmọ ń táwọn ń ṣe tí wọn ò sì fẹ́ mọ tẹ̀tú fún ajá tí wọn ò mọ fẹ́ mọ eh, pàfínlẹ̀ èbó fún ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tàbí mọ fi dúdú pe funfun tí wọn fẹ́ mọ fi jújú bọ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà lójú wọn mọ pa wọn rí kọ́ tí wọ́n rí wọn jẹ́ gbogbo ara ayé ó torí pé àyíká tó àrímọ́ ẹ kéde wọn síta ẹnu òṣè ariwo lásán kọ́ mísíkì ńgbà tó Borno èyí Babangida Zunnu òun náà wọ́n lòun náà fi tẹ̀dùn ọkàn tẹ̀dùn ọkàn sọ wípé gbogbo ìwà àbàjẹ́ tó godò gboko lórílẹ̀‐èdè wa nàìjíríà kò sí nǹkan tó ní orí bẹ́ẹ̀ bí kì í bá ṣe wípé àwọn tí wọ́n wà nípò àṣẹ wọ́n máa ń fẹ́ máa gba èyìn bẹ́ẹ̀ bọ́jẹ́ nípa wípé ẹ dákun ẹ wò wá ṣe láàánú àkọyé orí bẹ́ẹ̀ ẹ bá ọmọ ẹgbẹ́ òṣèlú yín ni ẹ má jẹ́ káṣírí rèé ó tù wípé tó bá ṣe wípé ẹni ìka tó bá ṣẹ̀ ọba bá ń kẹfẹ́ù lẹ́ẹ̀kan náà gbogbo òka àwọ̀ àbàjẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà yóò ti di pé yóò ti di pàfẹ́ ọwọ́ àwọn oníwàhálà abi yóò ti kákò báyìí tí ò ní sí ọmọ kàkà kankan ní ọwọ́ wọn mọ́ ṣùgbọ́n gbòó ṣe wípé dídá sọ́bọ́ra ẹni ara alẹ́ ni ara wa ni ẹ má jẹ́ afẹ́ ìdí rẹ̀ síta ẹ má jẹ́ kí atúláṣírí pé ní jẹ́ kí ìwà àbàjẹ́ kó má jẹrà máwọn oníwàhálà abi lẹ́sẹ̀ eyín ó ní gẹ́gẹ́ bí ntẹ́gbẹ́ afẹ́nifẹ́re wí òun o gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Borno òun lọ́wọ́ sí i ọmọ ẹlójú ìwé kẹfà ìwé ìròyìn ti Saturday Tribune. ajábalẹ̀ ìròyìn ń tẹ̀ síwájú àràrà dádúró lágbo òṣèlú ibẹ̀ náà láṣẹwà àti ìkúrò wọ́n ní àwọn gómìnà mẹ́rìnlá tìlú dìbò yàn nínú ẹgbẹ́ òṣèlú APC pẹ̀lú àwọn alága fẹ́gbẹ́ òṣèlú ọ̀hún láti ìpínlẹ̀ mẹ́rin ó dé lọ́gbọ̀n lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni wọ́n pé gbẹ̀ngbẹ̀ng làwọn ń bẹ lẹ́yìn Tinubu pé kó rí tíkẹ́ẹ̀tì gbà láti díje dupò àrí orílẹ̀‐èdè Nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ nílẹ̀ wa nàìjíríà ọ̀gbẹ́ni abdulmumin jibrin òun náà ló ti ṣe ní àlàyé pé lásìkò yìí àwọn ti rí àrídájú o wípé àwọn gómìnà mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ti tò tó sì jẹ́ pé ojú kan náà ni wọ́n tò sí o ó níbi wọ́n sì tò sí òun náà ni ẹ̀yìn ẹni tí í ṣe kankugbọ̀n nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó tún ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó ìyún sẹ́nẹ́tọ̀ Bọ́lá Ahmed Tinubu ó ní àwọn gómìnà yìí wọ́n pé gbẹngbẹn làwọn ń bẹ lẹ́yìn Tinubu kọ́tẹ́wọ́ gba tíkẹ́ẹ̀tì láti díje dúpọ̀ àrí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àsíá àtẹgbẹ́ òṣèlú APC nígbà tí Jibrin tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé bá a ti ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí àwọn gómìnà mẹ́rin míì ni wọ́n tún ti jọ ń sọ àsọyépọ̀ lọ́wọ́ o láti wá darapọ̀ pẹ̀lú àwọn gómìnà mẹ́rìnlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ṣàtìlẹ́yìn fún Tinubu wọ́n ní Jibrin yìí ẹni tí í ṣe olùdarí àgbà yanyan fún ikọ̀ kan eléyìí tí ń polongo fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2023 wọ́n láwọn náà ni wọ́n fọwọ́ gbáyà tí wọ́n pe ayé eléyìí táwọn ń fọwọ́ sọ yìí ẹran làwọn ń fọwọ́ gbà ò kì í ṣe egun wọ́n ní lásìkò yìí àwọn ti rí alága fẹ́gbẹ́ òṣèlú APC láti ìpínlẹ̀ mẹ́rin ó dín ní ọgbọ̀n èyí ti ṣe twenty six táwọn náà ti jàn ló ń tẹ̀ wípé bọ́bá kúràwọ̀ kan oṣù lójú ọ̀run ti Tinubu ńlá wọn ò fi ṣe o pé kó gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC lórí ẹ̀rọ ayélujára lágbọ́n ti kàn ní ìbánidọ́rẹ̀ abẹ́yẹfò tá a mọ̀ sí Twitter ibẹ̀ ni wọ́n pé Abdulmumin Jibrin ibẹ̀ ló ti ju ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ wọ́n ní nínú àtẹ̀jáde eléyìí tó fi ó de ibẹ̀ ló ti kọ ọ̀rọ̀ tó pé gómìnà mẹ́rìnlá òun náà ni ó ti wà ńlẹ̀ báyìí o táwọn sì tún ti ń sọ àsọyépọ̀ pẹ̀lú àwọn mẹ́rin míì ó ní àwọn alága fẹ́gbẹ́ òṣèlú APC mẹ́rin ó dín ní ọgbọ̀n àwọn náà ti sọ àsọyàn rẹ̀ o wọ́n ní Tinubu òun náà ni àwọn ó ṣàtìlẹ́yìn fún un oníkẹ́sì wàá mọ̀ wò ó ilẹ̀kùn àwọn tún sílẹ̀ gbaragada fún ẹni yòówù tó bá fẹ́ darapọ̀ pẹ̀lú ọkọ̀ tẹ̀síwájú àwọn o ó ní àwọn ò kí ẹnikẹ́ni kó náà ọmọ fìfẹ́ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó ní torí wípé oníkálukú lọ́lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ó ní ẹ̀tọ́ tàwọn náà ó sì fààyè gba àwọn láti lè ṣàtìlẹ́yìn fún bọ́lá tìǹbù kó gba tíkẹ́ẹ̀tì díje látinú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní ìgbìmọ̀ fìdíhẹ tẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ nàìjíríà lábẹ́ àkóso Mai Mala Buni wọ́n ní náà ni wọ́n mọ̀ búra fún àwọn alága ìpínlẹ̀ mẹ́rin ó lé ní ọgbọ̀n yíká orílẹ̀-èdè nàìjíríà tó sì wáá jẹ́ pé wọ́n yọ ìpínlẹ̀ sakoto àti ìpínlẹ̀ kano sílẹ̀ níbi ayẹyẹ ìbúra fáwọn alága ẹgbẹ́ òṣèlú apc tó wáyé lọ́jọ́bọ̀ thursday wọ́n ní àwọn alága eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ sakoto àti ìpínlẹ̀ kano wọ́n lórúkọ tiwọn ò sí nínú ìwé àwọn alága láwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ yíká orílẹ̀-èdè wa nàìjíríà nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní wọn ò sì wá sọ pàtó gan bóyá igun báyìí òun náà ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n fì sí wọ́n ní Jibrin Papa nígbà tí ń sọ̀rọ̀ kò wulẹ̀ mú ẹnu bà ìpínlẹ̀ Kano àti ìpínlẹ̀ Sokoto wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ó ní pé ọlọ́run àwọn gómìnà gómìnà àwọn mínísítà àtàwọn ìkànlú wọ́n ń bẹ lẹ́yìn sẹ́nitọ̀ Bọ́lá Tinubu láti díje dupò ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́mọ́ o nígbà tí àwọn ikọ̀ kan táwọn náà ń polongo fún ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò pé òun gangan òun náà ni kó gba tíkẹ́ẹ̀tì díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n láwọn oníyùn náà wọ́n máa ń fọwọ́ gbáyà ni wọ́n ní ẹ wò ó ní ti àwọn àwọn náà lè sọ àsọyán o àwọn sì lè fọwọ́ gbáyà pé àwọn rí àtìlẹ́yìn gbà látọ̀dọ̀ àwọn gómìnà gómìnà àwọn mínísítà àtàwọn ọba aláyé kan tó jẹ́ pé títò eléyìí tí wọ́n tò ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ẹ̀yìn rẹ̀ náà ni wọ́n tò sí o wọ́n ní ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná fún ètò ìdájọ́ àti ẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin nípínlẹ̀ èkó wọ́n lòun ṣe ní àlàyé pé gbogbo àwọn tí wọ́n jẹ́ gómìnà tí wọ́n ń ṣàtìlẹ́yìn fáwọn àwọn ò lè mọ kákọ wọn lọ́kọ̀ kejèjì o ṣùgbọ́n tó dá wọn lójú tó àdá ó ní pé Yẹmí Ọ̀ṣínbàjò òun náà lórí àtìlẹ́yìn eléyìí tó gbọ̀ngbọ́n jùlọ olórí gbà o láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC ìròyìn yẹn náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ìwé lẹ́ẹ̀tì gba balance ìròyìn yín nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tòní. tó o bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àjábálẹ̀ ìròyìn ní bá afẹ́fẹ́ sọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́ ilé orin challenge nílùú Ìbàdàn lagún wá síbi ọlọ́ba o tó ń tìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá wa wá sójú agbo ẹ bá sì wojú aago yín ẹ rí i pé mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún báyìí ni o bí ti yín ò bá wí bẹ́ẹ̀ ẹ jà lé èékánná ẹ̀jẹ̀ àtúnṣe bẹ́ẹ̀ lọ sí ojú ìwé kẹjọ inú ìwé ìròyìn ti Saturday Vanguard ni ọ̀rọ̀ òṣèlú náà lọ́jẹ́ yọ́ńbẹ̀ o nígbà tí Tinubu ti wọ́n pe àwọn alátìlẹyìn rẹ̀ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ tó ṣe àgbékalẹ̀ ètò ìpolongo tí wọ́n jẹ́ alátìlẹyìn fún pé kí ẹni òtún gbàkárí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ wípé òun náà gangan náà ni tó ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nílẹ̀ yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn ẹgbẹ́ ètò ìpolongo ìdìbò fún tí wọ́n ṣe àtìlẹyìn iná ni wípé wá ń bí o ẹ bí ìjà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ parí ẹ̀ o tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ti Tinubu àti Ọ̀ṣínbàjò ni bá ìjà kankan kò sí àwọ̀ kankan láàrin wọn ni wọ́n ń wí lẹ́nu ní ìpínlẹ̀ Èkó Lagos ibẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀hún ti jẹyọ tí àwọn ẹgbẹ́ ọ̀hún ti yan porúkọ wọn ní Tinubu support group wọ́n pé látàrí pé Tinubu fẹ́ díje dupò ààrẹ Ọ̀ṣínbàjò tíṣe ẹni tíṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà náà fẹ́ díje dupò ààrẹ wọn pé ó ti fẹ́ mọ dágúngún gún sílẹ̀ àwọn kan ti fẹ́ mọ gbé ọ̀rọ̀ àgbépọ́nu àtàǹgàrẹ́ ìròyìn tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ kan sẹ́nu káàkiri wípé ah Tinubu àti Ọ̀ṣínbàjò wọ́n ti wà lórí ọ̀tá báyìí wọ́n ti ń bára wọn wọ làkàdí ọ̀rọ̀ burúkú ti ń jáde lẹ́nu wọn síra wọn lábẹ́ aṣọ àwọn alátìlẹyìn wọn wọ́n ti ń fún gbàjámọ́ ọmọ ẹ̀yìn ẹni tí wọ́n ń rọ sọ́mọ́ǹdì tí wọ́n ń ṣe àtìlẹyìn fún lọ́kọ̀ọ̀kan ìjèjì wọ́n pe irọ́ ni Tinubu àgbà ní baba ẹ àràbà sí ní baba ẹni abálábà ẹni baba ṣe ní Tinubu táwọn mọ táwọn ń ṣe àtìlẹyìn rẹ kò lè mọ bá Ọ̀ṣínbàjò lọ́kìtì pín mọ wá bá ṣe fà á kájà kankan ní tó yẹ pé ara ìyàwó kan náà ni ẹjọ́ ń to aṣọ mọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC kò sí ìjà kò sí ìta ẹgbẹ́ TSG tí wọ́n jẹ́ Tinubu support group wọ́n wá ní kí wọ́n gba àwọn tí wọ́n bá jẹ́ oníwìkúwì tí wọ́n sọ̀sọ́kùsọ káàkiri ẹnu tí wọ́n fẹ́ mọ dàbí ìgbà wípé wọ́n fẹ́ mọ bu ẹnu àtẹ́ tàbí ta epo sí aṣọ àlà Tinubu nípa ti Ọ̀ṣínbàjò wọ́n mọ̀ wulẹ̀ dágun lẹ̀ o pé torí dágundágun ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n pe Ọ̀ṣínbàjò náà sọ wípé ah tó bá jẹ́ ti bàbá Tinubu ni gbogbo ibi tí ọ̀rọ̀ ètò òṣèlú tó bá ń lọ ní orílẹ̀-èdè wa nàìjíríà kò yẹ kọ́ láti ọwọ́ kan ọjà òun ìtálọ̀ ṣebí kó lè dáa ni òun ọ̀bá bàbá tinubu jà ọmọ ẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Saturday Vanguard. nílànà bá tètè ẹja mọ̀ bá tètè òkọ́ mọ̀ bá ṣe aláìtófáwọ̀ àtẹ̀yìn ẹ rí lójú ìwé keje nínú ìwé ìròyìn Saturday Punch tó jáde fún tàárọ̀ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n fọ̀rọ̀ léde o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn fọ́ọ̀mù táwọn èèyàn kan tí wọ́n tẹ́wọ́ gbà láti fi kéde dúkìá wọn nínú ọdún 2021 wọ́n ní nǹkan bíi ẹgbẹ̀rún mẹ́ta ó dín ní ọgbọ̀n àti ẹgbẹ̀rin ó dín ẹyọ kan 27,799 òní wọ́n tẹ́wọ́ gbà àmọ́ tí wọn ò dá padà ẹni tí wàá ṣe mínísítà tó wà fún ètò ìròyìn àti ọ̀rọ̀ àṣà nílẹ̀ wa Nàìjíríà Alhaji Lai Mohammed ẹni tó yọjú eléyìí sóde ló ti wá kéde pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń gbìyànjú láti sa gbogbo pa wọn pé kí wọ́n ṣí ojúpò kan lórí ẹ̀rọ ayélujára eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n lórí ọ̀fẹ́ sí láwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ láti kéde dúkìá wọn tó fi jẹ́ wípé wọ́n láǹfààní o láti máa kéde dúkìá wọn ń tí wọ́n sì lè máa tọpinpin àwọn èèyàn tí wọ́n bá ti fọ́kọ́lẹ̀ tí wọ́n bá ti láǹfààní láti dá fọ́ọ̀mù ọ̀hún padà ìyún wá dúró bẹ́ẹ̀ àwògedengbe lára àwọn ìròyìn tó jẹ́ gbajúgbajà láàárọ̀ yìí mọ́tàjú kan mo rí ìròyìn kan lójú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Sun tó sì jẹ́ wípé ìwé ìròyìn Saturday Punch àwọn náà kàǹkó rẹ̀ o wọ́n ní ọ̀rọ̀ ti jáde látẹnu Fáyọ̀ṣe ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì ó ní òun nìkan làkàrà wòǹpa tó lè kápá ẹ̀kọ́ gìrì o ó lóun lò wọ́n fẹ̀yìn Tinubu janlẹ̀ bẹ́gbẹ́ òṣèlú PDP bí wọ́n bá lè fún òun ní tíkẹ́ẹ̀tì tẹ́gbẹ́ òṣèlú PDP tẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n sì fa Tinubu náà kalẹ̀ wọ́n ní Fayose ló ti ṣe ní àlàyé pé ó ṣeé ṣe kó náà darapọ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti kéde èròǹgbà wọn láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó di ọdún 2023 wọ́n ní Ayọ̀délé Fayose ló wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ ó ní ẹ̀wò bẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP bí wọ́n bá lè mú òun gẹ́gẹ́ bí adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú wọn ó ló ti ṣúọ̀jù wípé wọ́n fẹ̀yìn Bọ́lá Tinubu jalẹ̀ bó bá jẹ́ pò náà lórí ọ̀fẹ́ láti gba tíkẹ́ẹ̀tì díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní Fayose ó pé ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó di dandan fún wọn lọ́dún 2023 àfi kí wọ́n pààrọ̀ agbára kí wọ́n lé ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àga ìṣàkóso ó ní bí bẹ́ẹ̀ kọ́ àfàìmọ̀ kọ́mọ̀jẹ́ wípé ọláríwájú orílẹ̀-èdè wa nàìjíríà yóò tó wá gbà wọ̀rì fáàsì lọ́dún 2023 ṣẹ̀wárí lápá àṣàlẹ̀ ọ̀rọ̀ jáde o láti ìpínlẹ̀ Èkìtì wọ́n ní àwọn àgbẹ̀ wọ́n ti rọ gómìnà wọn ní ìpínlẹ̀ Èkìtì iyùn ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí o wọ́n ní kí wọ́n dákò dábọ̀ kí wọ́n ro àwọn ọdẹ ìbílẹ̀ lágbára kí wọ́n lè kojú ètò ààbò eléyìí tí kò fararọ̀ nípínlẹ̀ náà lápá gúúsù ti ìpínlẹ̀ Kaduna wọ́n ní àwọn agbébọn kan tẹ́nìkan mọ̀ wọ́n ní wọ́n ṣekú pa èèyàn mọ́kànlá tó sì wá jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n fara ṣèṣe nínú ìkọlù alágbára kan tó wáyé ń gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn agbébọn kan tẹ́nìkan mọ̀ wọ́n mọ̀ tó ń ṣọṣẹ́ láabi lágbègbè kan eléyìí tí wọ́n ń pè ní Kagoro àti àwọn agbègbè míì tó súnmọ́ eléyìí tí ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ Kaura dé ìpínlẹ̀ Kaduna wọ́n ní èèyàn mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán sọ́run àṣàǹtẹ̀ o tó sì jẹ́ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n fara ṣèṣe kọjá àfẹnuròyìn wọ́n ní nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára ọ̀hún tó wáyé lọ́jọ́bọ̀ Thursday lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ wọ́n ní ibẹ̀ náà ló ti jẹ́ pé èèyàn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀mí wọn nífọ̀nàfọ̀nsù lójú ẹsẹ̀ tó sì wáá jẹ́ pé ní ọjọ́ Jímọ̀ láàárọ̀ kùtù àì wọ́n ní ni wọ́n tún rí òkú àwọn márùn-ún míì tó wáá jẹ́ kó jẹ́ èèyàn mọ́kànlá lápapọ̀ tí wọ́n gba ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ kọlù náà nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún Mohammed Jalinge wọ́n ló ti wáá ṣèlérí o wípé gbogbo pa òun náà ni àwọn sà ní ìyá tàwọn láti fi ẹsẹ̀ àbò rinlẹ̀ lápá gúúsù ìpínlẹ̀ Kaduna ojú kẹsàn-án nínú ìwé ìròyìn Saturday Punch òun ti ṣẹ̀rí ìròyìn ẹ̀ bọ́ bá jẹ́ pé ìwé ìròyìn Saturday Sun náà ni ẹ láǹfààní láti kà sọ́wọ́ wájú sí. bá a bá wá tọ́jú ọjà dé kí jẹ́ iṣẹ́ ti gómìnà ní ìpínlẹ̀ Kogi tó pé ṣákáṣáká lòun ẹ̀ fọ ìpínlẹ̀ Kogi mọ́ o nípa tàwọn tí ń jiyàn gbé àbí àwọn tí ń ṣe àṣìlò àwọn ògo wẹrẹ ẹ jáde látọjú ọjà ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ yege dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ mọ́rọ̀kùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ tájọ nafdac fún tẹlù ni ó sì tún wà nílẹ̀ lọ́jọ́ náà ọgbà bẹ́ẹ̀ ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ nípa tó lè ṣokùnfà ìrọmọbí àtàlẹ́ ìfẹ́tọ̀ mi ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá wọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára ọ̀yàkà ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yàkà ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. jàgbó mi ọgọ́. Island Baptist Church Chapel of Unity and Divine Love ló pe gbogbo ènìyàn sí ìsọjí ọlọ́jọ́ mẹ́rin níbi tí Ọlọ́run yóò ti máa já ìdè tú ìdè tí ó sì tún máa tú ènìyàn sílẹ̀ eléyìí tí àgbàkùn rẹ̀ ní ìbújáde òkò blossom glory Isaiah forty three verse ninety tí yóò bẹ̀rẹ̀ ní Sunday six títí di Wednesday nine oṣù kejì ọdún tá a wà yìí tí yóò bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún five pm daily ẹni tí yóò fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ní wòlíì àgbáyé ni Reverend Dr Timothy Oyèkúnlé orin yìí láti ẹnu Zion Voice ibi ìpàgọ́ Kenan Land Baptist Church jẹjẹ bus stop Apẹtẹ Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè sí zero eight zero eight six nine zero zero six four eight jésù lọ́lọ́wà. Precious Cornerstone University, PCU, a faith based institution located in the heart of the city of Ibadan, provides a student friendly and enabling environment to fulfill your dreams. Precious Cornerstone University is a true pan Nigerian university, currently with students from more than 22 states of the Federation. PCU is currently calling for admissions of new intakes and with a minimum score of 120 in JAM UTME with 5 level credits in English and mathematics alongside three other relevant subjects. You can enroll today in microbiology, mass communication, biochemistry, international relations, computer science finance, accounting, cybersecurity, economics, software engineering, business administration, physics with electronics, actuarial science, industrial chemistry, banking and finance, industrial mathematics, and more. Direct entry admission for all ND and HND holders is also ongoing, and students with lower mark than 120 can also register for JUPEP. Enroll online today at www.pcu.edu.ng and follow the procedure. Or you can visit the precious Cornerstone University Campus 1 at Olaogun Odife Road, Ibadan, or call now 080 273 Three nine five one zero five or zero zero seven six six four four two three one three At Precious Cornerstone University, your place is here and your time is now. Ajabale, Ajabale, Ajabale, balẹ̀ ilé orin ní challenge nílùú ìbàdàn ni ọjọ́ ti lọ àmọ́ nípínlẹ̀ kogi. ẹrù sí bàmí mo rò pé orí fóònù ẹ ló ti fẹ́ ká ròyìn ni. bó ní ti lè kà bó lè mí etí ká ròyìn tèmi kànú ròyìn. ewé ẹ̀kọ́ tí n ti já pépà lára ewé ẹ̀kọ́ báyìí mo ká ròyìn lọ mo ah, ká lọ àfiṣe nínú ẹ̀jẹ̀ mm. lọ́wọ́ èmi náà kọ. ẹ jẹ́ àròjù ìwé kẹfà àwọn ìròyìn ti Saturday Tribune gómìnà ìpínlẹ̀ kogi ó pé sakasaka ńlọ wọn fi ìpínlẹ̀ kogi mọ́ o yàyà bello ni ó lórí ọ̀rọ̀ ìwà àbàjẹ́ eléyìí tí àwọn ìdígunjalè ti ti ń wáyé ìjínigbé iṣẹ́ àṣìlò àwọn ògo wẹrẹ ìfọmọṣòwò ẹrú ó lóun ti mú kànkan sakasaka lọ́wọ́ báyìí ó ní gbogbo ẹni tí ọwọ́ òun bá ti bà òun ò gbòwúrò sí wọn lójú ẹjẹ́ àfimọ́ báwọn. ọjọ́ ti lọ àsìkò sì ti kó wa ní pàpamọ́ra ẹnìkan ti sọ̀rọ̀ jáde ó bá fà fà fà tí ọba ti rí fa ó yẹ kó ń bẹ̀ o àti pé ó yẹ kó ti rẹ Àtíkù kan afẹ́gbọ́à ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ agbẹnusọ fún ikọ̀ tí ń polongo fún Àtíkù Abubakar òun ló pé ó yẹ kó ti rẹ Àtíkù o torí pé ọdún mọ́kàndínlọ́gbọ̀n sẹ́yìn làtíkù ló ti ń fojú sun kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àmọ́ tí èròǹgbà rẹ̀ tí ò wá sí ìmúṣẹ ojú ìwé ogún nínú ìwé ìròyìn Saturday Punch ó ní wọ́n ti já àbọ̀ròyìn yẹn bákan náà lára àwọn ìròyìn tó jẹ́ gbajúgbajà wọ́n ní ọ̀kánbá sọ̀rọ̀ iyùn ẹni tí í ṣe adarí fún àwọn èèyàn láti ẹ̀yà ìgbò ẹ̀yà ìjọ oníṣẹ́ rí ó yẹ kí àtúntò kó wáyé lórílẹ̀‐èdè wa nàìjíríà o àmọ́ bí àtúntò ìbọn bá wá kọ̀ bí ọ̀bá wáyé ó ní àjẹ́ pé àwọn náà ò ní í já mi nínú ìbéèrè àwọn pé kí ẹ̀yà ìjọ kó dá dúró gẹ́gẹ́ bí ara orílẹ̀-èdè kó ya kúrò lára orílẹ̀-èdè wa nàìjíríà ojú ìwé kẹrìnléní ogún nínú ìwé ìròyìn Saturday Sun tó jáde fún ti àárọ̀ yìí. máa gbọ́ ìwà èdè ọmọ ti la náà tó jẹ mi news mention ó ti ro jẹ àti ẹ bọ sálárì rí ògbé mẹ́rẹ̀ẹ̀rin. eré àbòtọ <laughs> ẹ wo ìròyìn kan tún rèé wọ́n ní Ohanaeze Ndigbo wọ́n ti ṣe ní àlàyé wọ́n ní ọwọ́ ẹni tó bá jẹ́ ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni ò ní ṣàtìlẹ́yìn fún kí àrí orílẹ̀-èdè Nàìjíríà kó jáde wá o láti ẹ̀yà Ìgbò tó bá di ọdún 2023 Ohanaeze Ndigbo ni wọ́n sọ̀rọ̀ jáde ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn Saturday Sun tó jáde fún tòní ibẹ̀